aláròye máa wí o. ìjìyà wà fẹ́ni tó bá kọ orin orílẹ̀-èdè wa àtijọ́ o ọ̀gá ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ obìnrin ọlọ́pàá kan tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó tẹ́lẹ̀ dọ̀lápọ̀ badmus ti ní kí wọ́n lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé olùdásílẹ̀ àti olórí iléèwé aládàáni kan nítorí tí wọ́n ń kọ orin àkọmọ̀nà orílẹ̀-èdè wa tàtijọ́ lójú òpó ayélujára ló ti ṣàlàyé pé lásìkò tóun ré kọjá lágbègbè iléèwé náà láàárọ̀ ọjọ́ ẹtì friday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí ló ń fetí kọ́ bí àwọn ọmọléèwé náà ṣe ń kọ orin àtijọ́ náà onírínlọ́gán lòun ti ní kí àwọn ọlọ́pàá lọ gbé àwọn ọ̀gá wọn bẹ́ẹ̀ lòun yóò rí dájú pé wọ́n fojú balẹ̀ ẹjọ́ ó ní tó bá jẹ́ pé títí di òní yìí láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè wa ti buwọ́lu orin orílẹ̀-èdè wa tuntun tí wọ́n sì ti sọ ọ́ dòfin ò tí ì mọ gbogbo rẹ̀ kọ àjẹ́ pé àfúrásì ni ẹ́ mo ṣẹ̀ṣẹ̀ gba iléèwé aládàáni kan kọjá ní ìsinyìí ni mo gbọ́ tí wọ́n ń kọ orin orílẹ̀-èdè yìí ti tẹ́lẹ̀ arise o compatriot a kò ṣe dìde ẹ̀yin arámọ́ o nàìjíríà kí ọ ìyẹn nàìjíríà will hail thee ìyẹn là ń kọ báyìí mo ti pe àwọn agbófinró kí wọ́n lọ gbé àti ẹni tó nílé ìwé àti ọ̀gá àgbà wọn níbẹ̀ màá sì rí i dájú pé wọ́n gbé wọn déwájú adájọ́ ẹ má bi mí pé kí ni ẹ̀ṣẹ̀ wọn o ẹ lọ́ọ́ bá lọ́ọ̀yà yòówù fún àlàyé kẹ́ ẹ lè mọ̀ nípa ẹ̀ dáadáa ẹnikẹ́ni tí kò bá kọ orin àkọmọ̀nà tuntun yìí ń ba nàìjíríà jẹ́ ni èmi ò sì ní fààyè gba ìwà ìnífẹ̀ẹ́ orílẹ̀-èdè bó ti wù kó mọ bẹ́ẹ̀ ni obìnrin ọ̀gá ọlọ́pàá náà ṣe sọ tẹ́ ò bá gbàgbé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí ni ààrẹ bọ́lá ahmed tinubu buwọ́lu orin àkọmọ̀nà orílẹ̀-èdè yìí táwọn ìjọba òyìnbó ìgbà náà ti kọ fún orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí èyí tí a ó tún máa lò láti ìsinsìnyí lọ. mọ̀nísọ́lá sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyìn online television.